الحمد لله الذي لا إله إلا هو له الملك وله الحمد بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله نحمده ونشكره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته التسواج لوري أوان إتاجه تنشي pẹ̀lú shahri Ramadan gẹ́gẹ́ bí àwọn muqaddimaati ọ̀rọ̀ tí síwájú láti fi palẹ̀mọ́ di oṣù alálùbáríkà yìí nínú àwọn àkíyèsí tí ó wáyé lánàá òun náà ni mímọ̀ báwo la ṣe bẹ̀rẹ̀ oṣù àwẹ̀ Ramadan kamagbàgbé kò lẹ́tọ̀ nínú Islam kéèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú èròǹgbà àìmọ̀. èròǹgbà àìmọ̀ èròǹgbà àìmọ̀ yìí ni máa sábà wáyé ní ngbà tí ṣàbáyé tó di twenty nine kéèyàn wá ní àìmọ̀ wọ́n lè lọ́la gbogbo bá ti jẹ́ èmi ò lè wọn ò rí o. tó bá di ipe wọ́n rí ó ṣe déédéé náà nù bí wọ́n bá sì rí àwẹ̀ òun ò ṣe kí ni o kò wé. irú eléyìí òun ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe léwọ̀. tó لا تتقدموا صيام رمضان بيوم أو بيومين إلا رجلا كان له يوم يصوم أو كما قال صلوات الله وسلامه عليه anabi ní ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ síwájú Ramadan kó wọn gbàwẹ̀ kan síwájú kó ní àìmọ̀ wọ́n máa rí oṣù déédéé ní wọ́n ti rí musa ti gbàwẹ̀ náà anabi lè gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ọjọ́ iná ti ń pè ní yẹ́wùmú ashak ọjọ́ tí yẹn ṣe ròyìnròyìn tí ń ṣe iyèméjì pé àìmọ̀ wọ́n lè rí i àìmọ̀ wọ́n lè má rí òun ló fi jẹ́ pé ọjọ́ yìí àpè ní ọjọ́ àìmọ̀ èyàn sì gbọ́dọ̀ gba siyam èyàn gbọ́dọ̀ gba àwẹ̀ yìí based on safer side alẹ́lẹ́ ihtiyat kéèyàn ní mo gbà á torí pé mímọ́ láwọn rí ó ṣe déédéé bí mo ṣe rí náà ọ̀ mo sá ti gbà á mo ti gbà á náà ẹ sì rí i pé ńgbà tó gbà ọgbà ń gbà wípé bóyá rọmọbọ́nà tí ó ṣe é ṣe kán rí náà ni èèwọ̀ òun lélẹ́yìí kò bá a mọ̀ rárá kí ẹ gbàwẹ̀ yìí. gẹ́gẹ́ bí hadithu Ammar ibn Yasir ó lé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá gbàwẹ̀ yawma shak faqad asa Abal Qasim gbogbo ẹni tó bá gbàwẹ̀ lọ́jọ́ iyèméjì ó ti ṣẹ baba qasim tánápé baba qasim sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammadu ni eléyìí òun ni ọ̀gọ̀rọ̀ àwọn sàábé dúlé lórí lóòótọ́ àwọn ìgbà wa kan wá fáwọn sàábé kan máa ń gò pé àìmọ̀ ṣùgbọ́n ìta sọ yìí òun ló jẹ́ èyí tó jẹ́ olórí tó sì jẹ́ òkodoro ọ̀rọ̀ nínú àwọn àkíyèsí tí a tún mẹ́nubà láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ àníyàn ọ̀rọ̀ àníyàn nínú àwọn májẹ̀mú tí awẹ̀ fi lálàáfíà ni o kẹtẹ wá ṣe síyàmù nìkan kì í ṣàwẹ̀ nìkan gbogbo ìjọsìn tí èèyàn bá ń ṣe tí ọba ńlá níyàn àbí tí òrújú tó àníyàn rẹ̀ kò lè ní ìjọsìn yẹn wọn ju Ọlọ́run gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹnìkan wọ mọ́sálásí nísìn ó sì gbẹrun dúró ó sì Allahu akbar ó ke ké ó kírun lọ ó kíra kàkínú ó kíra kẹ́kọ̀ọ́ àwọn ẹ̀dá kí ni mò ń kí náà ẹ̀yìn tẹ̀ sọ́dọ̀ ni mò ń kí náà kọ̀bárò yìí tún ti ń kí tí mo fẹ́ ṣe mí sì kí lórí mi àbí ǹjẹ́ káàdì má kí lọ bá kí lọ ó kí rọ́ torí pé kí ni kọ́mọ́ ti ń kí ó lé ẹlòmíì wà disturbed kọ́mọ́ bí ti ń lọ gan ẹ kàn wò pé yọ kàn wò ó bó tẹ̀ yé kìí sábà ṣẹlẹ̀ ó ṣòro tí bá ṣe pé bíyẹn bá ti wà disturbed nínú ẹ̀mí àbíyẹn ohun kankan èrò yẹn ti wá jìn lẹ́mí kò tí ẹ̀ wúlẹ̀ mọ̀ kó ń wọ mọ́sálásí <clears throat> kò wúlẹ̀ mọ̀ kó tó ń sàlù àlá kọ́mọ́ wọ́n á dé lórí ìrùn tán ló tó pòṣẹ́sì rízìnì rẹ̀ irun wo ni mò ń kí náà ní ìmọ̀mọ́ tí mo àbí kí mo ṣe kí mo jẹ tó bá fi mo definitely gbogbo ìjọsìn tí èèyàn bá ṣe bí tá a ti lọ́nu tí ò bá ní àníyàn wo ló fẹ́ fi ṣe kó níjọsìn yẹn o kí wọ́n lọ mọ̀ wípé tá bá ń sọ̀rọ̀ àníyàn níbo ni máa wà inú ọkàn ni gbogbo ìjọsìn tó ń ṣe ọlọ́run ọba tó ṣe lófin àníyàn inú ọkàn ni máa wà èyí ò ní lẹ́mi pé mo fẹ́ ṣèjọsìn yìí kò sẹ́dígbà tí èèyàn bá ń wí lẹ́nu pé tí mo fẹ́ rè àníyàn mi mo fẹ́ kírun fún ọlọ́run ìrun wákàtí mẹ́rin wákàtí rákà mẹ́rin nítorí pé gbogbo ẹjọ́ yìí kò sí nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad bẹ́ẹ̀ ni àwẹ̀ kí wọ́n ní à tó ti dá níyàn àwọn ìṣesí kan tó gbajúmọ̀ láwùjọ wa láwọn àsìkò kan sẹ́yìn níjọ́ sàárì níjọ́ sàárì bóyá sàárì alákọ̀ọ́kọ́ àbí nǹkan emaniya ẹ má níyàn yín wá ẹ má níyàn wá gbogbo eléyìí kò sínú òjíṣẹ́ ńlá Muhammad wa salamu alayhi torí pé n ti ń jẹ́ àníyàn inú ọkàn ló wà àníyàn yìí àti ìṣẹ̀lẹ̀ kẹta ṣẹ́wárà níyàn. ó tún wá pín sọ́nà méjì àníyàn kan bẹ tá à ń pè ní al-ikhlas tàbá wọn gbọ́rọ̀ yìí kéèyàn wá sincere kó ní ẹ̀mí òdodo kó ní ẹ̀mí yẹn ẹ̀sìn pé ẹ̀sìn ọlọ́wọ́n torí ọlọ́wọ́n ọba nìkan ló fẹ́ fi ṣèjọ́sìn yìí àwòrán kan rèé àwòrán eléyìí òun sì ní gbogbo téèyàn fẹ́ ṣe síwájú ọ̀rọ̀ o téèyàn fẹ́ jèrè ẹ̀ o àfi ká ní kí májẹ̀mú yọ wà ń bẹ́ẹ̀ olúwa ni wà máa ń mèrú illa liya'budullah mukhlisina lahud-din lahud olúwa ní kéṣì kankan la pa wọ́n láṣẹ àyàfi ká máa ṣe ìjọsìn f'Olúwa mukhlisin kó jẹ́ pé torí olúwa nìkan ikhlas àníyàn yìí àníyàn torí olúwa nìkan kéèyàn má da nǹkan mi mà béèyàn bá ti da nǹkan mi mẹ́sìn ó ti dẹ̀bọ̀ nù ìtẹ́kùlẹ̀ bọ̀ náà nù kéèyàn da níyàn torí àtọ́ mo da níyàn torí èèyàn torí ọlọ́run náà gbogbo ẹ̀ náà là dàpọ̀ ní ìtìjẹ̀bọ̀ náà nù sọ́mání kí ni túmọ̀ ẹ bọ́ àdàlú àdàpọ̀ ṣùgbọ́n náà oníyìn nígbà ẹ̀sìn kankan àfẹ́yìntìyàn ṣe torí òun ọlọ́run ọba nìkan ṣoṣo. àníyàn eléyìí gbogbo ìran jọ́sìn lèèyàn gbọ́dọ̀ jẹ́ kí àníyàn yìí ó lẹ ń bẹ̀. ìran àwòrán àníyàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àníyàn téèyàn fi ṣe yàtọ̀ láàrin ìjọsìn kan sí ìjọsìn kan. kí ni sọmọ eléyìí ẹni tó wọ nísìn tó sì ṣe tó wà wò sọlá wo ló ń kí iná sínáfílà ní àbí fajiri rákà méjì náà ni o rákà méjì bó bá fẹ́yìn aráká tẹ́ alfajiri ọ̀dà nísìn jama la kí tán yìí kẹ́nìkan wọlé nísìn kó sì ṣe Allahu akbar wọn á wò pé èwo ni kí n kí náà kí n máa gbá náfílà lọ nìyí àti kí n sọ́dọ̀ ọ̀ràn yẹn èwo ni kí n kí kí ni ṣe ọmọ tí ń ṣe torí pé èwo ló ní ṣe náfìlà lọ́kọ́ fẹ́ yàn ní rakaate alfajir àbí ọfẹ́ fi èyí tó kí yìí ọfẹ́ fi ṣe zó ọfẹ́ fi ké fajiri raka méjì raka méjì náà ni kí ni ó jẹ́ àmọ́ èyí tí ń kí kí ni ó jẹ́ ó ń jẹ́ mímọ̀ níwájú olúwa òun náà nìyí tó bá nílẹ̀ nígbà sáàjì ah, kọ́kọ́ yàn náfìlà náà nígbà tí n ti bá ọwọ́ yàn náfìlà náà ọjọ́ sẹ̀ wá fajiri àníyàn ẹ̀mí rẹ̀ ń ló differentiate ẹni tó wọ mọ́sálásí tó fẹ́ yẹn náfìlà àbọ̀fẹ́ fi kí ọ̀ràn yẹn kí ni ó sì yàtọ̀ ẹ̀ ẹni tí ń kí zúrì ẹni tí ń kí ásírì èèyàn dé nísìnyí kọ̀ọ̀rán sí pé òun ò tí ì kí zúrì ọwọ́ àwọ̀ mọ́sálásí lásìkò ásírì ọwọ́ ni kọ̀wá rántí èyí tí ń kí ń bẹ̀ kọ́mọ yìí ti ń sẹ́nu torí pé ní tí ó jẹ́ ó ṣèyàtọ̀ láàrin zúrì mẹ́rin nílé yìí mẹ́rin tọ̀hún náà òun náà ni àníyàn tí ó differentiate láàrin méjèèjì bẹ́ẹ̀ náà ló wá rí níbi sùyàm ní tí ó jẹ́ kí yẹn mọ̀ wípé ó ní lẹ́mìí pọ́nra èèyàn lòún fẹ́ gbà àbọ̀yó ní lẹ́mìí pẹ̀lú pé náfìlà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí mo sábà gbàwẹ̀ ní monday àtijọ́ alámísì ó mà lára ó mà lára ìjọ monday wa fọ́ọ̀lù sí twenty ìjọ monday wa fọ́ọ̀lù sí kọjá pé sunday fọ́ọ̀lù sí twenty nine shaban ọwọ́ àdìrà lẹ́yìn ọ̀gbìn à monday náà lọ́la wọ́n gbàwẹ̀ súnà tó ń gbà ẹ̀sìn mọ̀ pọ̀lú ọjọ́ yìí ni a sọ pé ìwọ ni pé èèyàn gbọ́dọ̀ gbà àbẹ́bí wa ní afẹ́ni tó ṣe pé máa ń sábà gbàwẹ̀ tẹ́lẹ̀ láwọn ọjọ́ kan gẹ́gẹ́ bíi monday ó tọ̀ wọn ó wá sùn ó ti wá pé kankan ìyá àgbà wẹ súnà tí ń gbà ó wá di láàárọ̀ lọ́wọ́ ni wọ́n mà ní wọ́n rúṣù lánàá àwọn èèyàn mà ti bẹ̀rẹ̀ wọn ni wọ́n mọ́ òun mọ́ ń gbàwẹ̀ mọ́ndé tẹ́lẹ̀ sílùú ẹnìyẹn láwẹ̀ jọ̀hún ó láwẹ̀ kò láwẹ̀ o torí pé kí ni kò àníyàn tó ní ni àníyàn náfìlà pé òun kú máa ń gbàwẹ̀ níjọ́ mọ́ndé tẹ́lẹ̀ àníyàn tí náfìlà tó ní òun tó bá gba àníyàn tí náfìlà nù tó bá padà yá yọ padà san gbèsè tìjọ́ mọ́ndé òun torí pé kí ni kò lẹ́ni kóun fẹ́ gbàwẹ̀ Ramadan ọ̀rọ̀ àníyàn kìí sìnkẹ́ eré o níbi gbogbo ìjọsìn tẹ̀tún wá rí ntutu ní ẹ̀ṣà lórí ọ̀rọ̀ àníyàn nípa rọmọbọ́nà ni pé béèyàn ò bá fi láníyàn kó tó di pé alifájàrí yọ ìyẹn ni pé látàlẹ́ àbí látòru tálifájàrí bá ti yọ kò lè má dàníyàn rẹ̀ àṣùbà o ìyẹn wọ mọ́sálásí wọn alhamdulilayi tọ́ àkóò ìṣẹ̀ládà wọ́n máa yàbí ẹ̀kọ́ ra ọ̀tá aago méjìlá kan tó nìyá à ah, wọ́n máa gbọ́n kankan tó wọn o lẹ́yìn àṣùbà kọ́ wa ni alhamdulilayi ẹ̀yìn kú ti jẹ́ kankan mí náà ń gbà lọ́nu kò sí lánìyàn kó tó di pé fájìlì yọ ìjọ láwọ̀ ẹjọ́ náà kò ní o ọwọ́ kò béèrè kan ṣé kọ́ mọ́ wa lọ jẹun tí ẹ ní kò ní jẹun o kò ní jẹun o àmọ́ kí ni kò ní ṣe kí ni o yóò tún àwẹ̀ ọjọ́ náà san torí pé Ramadan ti àwọn kárakárí inú àwọn ẹ̀ṣà Ramadan òun ni pé bẹ́yìn ọba fi lánìyàn kílẹ̀ tó mọ́ kílẹ̀ tó mọ́ kálífàjárì tó yọ èyàn láwọ̀ ẹ̀jọ́ náà ọwọ́ kò béèrè kan nígbà tí èèyàn wá kú ti láwọ̀ ẹ̀ kí ló wá kú mi ṣé kó wá lọ jẹun kọ́ lọ mú mi ni kọ́ mọ gbádùn lọ pé ikú tún san rárá o àyàfi kọ̀ǹdíṣàn kan tó bá ṣe pẹ́ nìyẹn kọ̀lá nìyẹn tẹ́lẹ̀ ó tún wá ní excuse ó ní ìdí kan tó ṣe pé bírú rẹ̀ bá láníyàn gan ó lẹ́tọ̀ọ́ àti ṣínú ó lẹ́tọ̀ọ́ àti gbàgbàwẹ̀ jọ náà gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ gẹ́gẹ́ bí aláàrẹ̀ abúnírin àjò onirinajo àjò tó ṣe pé òun ní ẹskíwùsì tẹ́lẹ̀ irú rẹ̀ ni ó lẹ́tọ́ àti lọ jẹun nígbà tí o ti láníyàn ní ọjọ́ tí ọyọ̀ kò ní ìyẹn ní lásìkò tó ọyọ̀ kò ní láàrin láàrin yìí inṣàlá ọ̀tàrà bóyá bẹ́ẹ̀ ládùúró á tún padà máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àníyàn pàtàkì pápá jùlọ àwọn kankan máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì eré ni ó pè kò ní mọ̀ pé kì í sọ̀rọ̀ eré o kì í sọ̀rọ̀ eré o ẹlòmíì fúnra rẹ̀ ni ó bá wẹ̀rẹ̀ jẹ́ á padà pàkíyèsí sílé yìí bí ìzìnnì láàyè tààlà bí kẹlòmíì lọ́sànjọ́ kan kọ́kàn ni a ah, wọn rò lè gbà wẹ̀ o wọn ò lè gbà wẹ̀ lónìí o bí kẹ́ńsì òun yìí òun ò rójú ẹ̀ ọ wá lẹ́nu pé wọ́n já ó ti dàníyàn akọ̀dà ala iftar zalika al-yawm ó ló wọn jáwé níṣẹ́ à nàbí ṣe ń ṣe mí wà ní wọn ń gbọ́n pìpìpìpì nígbà tí yá délé ọlọ́run ṣe òun gbé gàrí kan sí inú ilé ó sì yẹ kí omi inú àmú kó ti tutù wọn bá wọlé báyìí wọn ọkọ gbogbo ẹ sáà jìnnà kúlé lọ́wọ́ ẹnìkan òkú ní mà tí mo fẹ́ fi sínú ni tí mo fẹ́ fi ọ̀sà palẹ̀mọ́dé ó ti wá lẹ́mìí pé kò sí àníwọ̀n àwọn ọgbà ẹ̀mọ́ kéèkì jẹun o amẹ́mìíràn ti sọ pé òun ọgbà mọ́nà ni òun ọgbà ẹ̀ lónìí mọ́sẹ̀ olùwàdà wa lọ ṣubú wọn á ní kí ló ṣe mi ò ẹsẹ̀ mi ń gbọ́n ni wọ́n ń bọ̀ láti ibì kan bóyá ọjà ni ti ń bọ̀ ọ wá wọlé ọ wọlé báyìí ọ kọ́ lọ wo ti gàrí yẹn wá ọ bá ń bẹ́ẹ̀ ọ wá tẹ́kù àwọn òfìsà ní kọ́kọ́ sinmi náà kí wọ́n á wẹ̀ ibi tó ti sinmi báyìí òun bá gbé e lọ níwọ̀nba ó jí báyìí wá òfin ah gbogbo ohun tó ń sọ fún ọlọ́mọdé wọn dàgbà kò kúlí eléyìí ìsinu ní ọ̀bá lọ olùwàdà tó wá jáwèé ah, gbèsè nígbà náà ló ti dúró dáadáa yìí àtàtẹ́gùn ni ò fẹ́ sóhun atẹ́gùn ti fẹ́ sóhun òun ti sùn wọ́n jọ orí sùjà rè kóhun ṣe irọ́ òṣù ti wọlé torí pé kí ni bó ṣe ti dàníyàn yẹn tó ti tó ti tó ti lẹ́mìíhùn ó ti lè kí ni o ó ti já àwẹ̀ nù. àníyàn lé kìí ṣe nkéré májẹ̀mú ìpìlẹ̀ ni tí jẹ́ kí iṣẹ́ jẹ́ gbígbà ṣùgbọ́n àwòrán yìí ó tún yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun doubt ẹni alẹ́ ti yẹ tààrọ̀ dàd ẹni wọ̀ pé ah ọmọ sáré náà wọn àní ah ìmọ̀ bóyá kí n já ah, wọn ti ń lọ ní ah, mọ̀ sí mọ̀ yìí kí n ṣe yóò lọ náà òun yìí mú òun yìí mú kọ́kọ́ wọlé náà inú ilé ni ó di tá mi ìmọ̀ wa rọ àtẹ ìkọ̀kọ̀ sẹ̀rà náà ẹ̀hẹ́ ní má tó wá rí bí mo tún sára

kò sí problem ilé tí ìṣú ọlọ́mọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo eléyìí lábẹ́ àníyàn ni o lábẹ́ àníyàn ni àwọn kankan máa ń bẹ ẹ̀rí tí wọ́n pe lóòótọ́ kò kò kò bá a mú tó ṣùgbọ́n ẹlòmíì máa ń ṣe ó sì rọ́ má nìyàn àmọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú mo ti rá àwọn kan rí láwọn àyè kan láti àṣírí àtàlásárì ó ti sálámù àlásárì báyìí ohun kan tí ó fi sínú ó ti wọ́n wájú ẹ̀ ni wọ́n ń wò lójú báyìí tó tún wọ́n á fọwọ́ ra pé tó ah, tún gbé sókè pé ọ ah, wá jókòó tì tó tún wọ́n aago kí ìwọlé ó sì kú wákàtí méjì àbọ̀ so èròǹgbà rẹ̀ ni pé àníyàn sá ti wà ń bẹ̀ pé ah, òun sá ti kí ni ó kọ́ òun gbọ́ kíní kan pé àlá ó ti wọ ní tó ń ju kínní labain kínní méèkì kéékèèké ní o máa tí ọkọ tú mu pété àrò ṣe tí ó ṣe lẹ́hùn wọ́n ju sókè àwọn kan wáyé ọ̀ zá tó bẹ̀ kọ̀ já kí ló ń bọ́ dààmú à gbégbé kúránì kan ọmọ ká ọkàn ju yóò ju támọ́rù díẹ̀ sókè yóò tún fọwọ́ pò yóò tún ṣe yóò tún wá gbó lásàlásàrì ó kù wákàtí méjì àbọ̀ tó ẹ̀mí rẹ̀ ó ti lọ́mọ nǹkan yẹn nì ṣùgbọ́n bí eléyìí kèsì pé bóyá ó di tọ òun náà sáà ń retí pé ọ̀sà wọ̀ náà ni àbí òun yí gbogbo bá sàlẹ̀ jẹ́ ọ̀sà wọ̀ náà ni kìíní yìí òun òsì ẹlòmíì òsì jẹ́ òun náà lòun ọ̀jẹ̀ ogun tí ó rọ̀ mọ́ ẹ̀ irú àníyàn eléyìí ó ṣe nǹkan kan bí kẹlòmíì ti máa rò látọ̀sán pé káì bí sinú bá tó báyìí òun ọ̀kọ́ òun ọ̀kọ́ mú mi náà òun àjẹun òun àjẹun òun ṣe gbogbo ẹ̀mí ń rò sí nǹkan yìí kò túmọ̀ torí ti ń sọ náà ni pé tí ìsúnú bá tó eléyọ àfẹ́tì síyàmù inṣàlá ta'ala lórí ọ̀rọ̀ àníyàn àti bí yẹn sì gbọ́dọ̀ jẹ́ kó mọ mọ́jẹ̀mú tí jẹ́ kí síyàmù kó lálàáfíà ó ṣe ṣe ká tún pàkíyèsí sí ní òwúrọ̀ ọ̀la ọlọ́run jẹ́ àmọ́ bẹ́ẹ̀ dáadáa wal ilmu inda Allah Allahumma ballighna Ramadan. وعنا على صيامه وقيامه والإحسان فيه على الوجه الذي يرضيك يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائدين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين